إن الحمد لله نحمده ونستعينه ونستكبره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adọ́pẹ́ fún ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala àtọ́rọ salatu fún anábíwa Muhammad sallallahu alaihi wa sallama ìkí ọlọ́run ọlọ́run kí mọ́ bẹ pẹ̀lú àwọn sọ̀hábà òṣì ọlọ́run àwọn ará òṣì ọlọ́mọba kó mọ́ bẹ pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wá lọ́kùnrin wa àti lóbìnrin ọlọ́jẹ́ kan ṣoṣo ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala àdọ́pẹ́ fún ọlọ́wọ́n bá lẹ́ẹ̀kan sí ọba tí ó ṣọ́ oníkàlùkù wádìí àsìkò yìí nínú oṣù ramadan oṣù alágbàríkà kò sẹ́ni tí ó ní èrò ọkàn àbẹ́ni tó ní fọkànbalẹ̀ wípé àsìkò ni ọjímọ̀ títí èní yóò bá láyé bí ìbá ṣe látara àánú ọlọrun àti ara ìkẹ́ ọlọ́run ọba léyìí tó pín kan oníkálukú wa abi allah subhanahu wa ta'ala kó àṣì àlékún àánú rẹ̀ àlékún fẹ́rẹ̀ léwa lórí ọlájẹ́kan ṣoṣo ọba allah subhanahu wa ta'ala Ah, láì sí èméjì àti ń bẹ nínú oṣù Ramadan léyìí tí ó mọ túmọ̀ sí wípé ààwẹ̀ Ramadan ó sì ń kọ̀ntínú láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ tó fi di àsìkò yìí oníkálukú wa a máa ma ipa tí oṣù Ramadan tó ń kó nígbèsí ayé wa ṣé àlékún ìmánì àlékún ìgbàgbọ́ ń bẹ lórí ọkàn rẹ ṣé ń bẹ nínú ìjọsìn ọlọ́run ọba tó fi ṣàlékún nínú oṣù yìí ṣé ń bẹ nínú àwọn nǹkan tí o ṣàmójútó rẹ kí ọmọdáàdì tó wọlé lẹ́yìn tó dájú pé látara ìmọ̀ ṣẹ̀mí lásìkò yìí ìmọ̀ gba ẹ̀kọ́ lọ́hùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìjọsìn tó ń bẹ nínú àwọn àlékún ìjọsìn tá a tún láǹfààní láti lè ṣe. yorùbá lọmọ bọ̀ wọ́n ní òkùnkùn oníkùn kó nílùkù mọ́mọ́nú níbi tá a bá dé yìí oníkàlùkù wa á máa mọ ipa tí oṣù rọmọbán tó ń kó nígbèsí ayé wa fọlọmọṣẹ àtẹwọgbà lọ́wọ́ oníkàlùkù wa aláàjẹ kan ṣoṣo ọlọ́mọba Allah subhanahu wa ta'ala kóníkàlùkù wa ká máa yẹ ìgbàgbọ́ wa wò ká wo ìhà tí a kọ sí ọlọ́run ká kọ sí ìjọsìn ọlọ́run ọba ká wo nǹkan wo òun ni táwa náà mọ̀ pé áá alhamdulillah ọlọ́run mo dúpẹ́ o ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run sọ nínú al-Qur'an al-Karim náà nìyí ó ti ń ṣe lára mi kí lọ́rọ̀ náà ọlọ́ni ayé wa lẹ́bí náà amánú ọlọ́lẹ́yìn mọ̀mí ní ẹ̀yin mùsùlùmí kò tí bá alẹ́ kó mọ́ sí ẹ̀ ọlọ́run lóhun ṣe ààwẹ̀ gbígbà òun ṣe lọ́rùn ènìyàn lẹ́yìn lórí kànà kú ti bá alẹ́lẹ́ ní ẹ̀mí pọ́bìlìkùn gẹ́gẹ́ bí wọn lọ́wọ́ bá ṣe ṣe lọ́rùn èèyàn lórí àwọn tí wọ́n bá ṣíwájú wa làálẹ́kùn tẹ̀tẹ̀kùn ọlọ́run ní tí ẹ bá gba ààwẹ̀ bóun ọlọ́wọ́ bá ṣe fi rán ọlọ́run ní láì sí méjì ẹ máa jogún nǹkan ẹyọ ọ̀kan látara ọ̀wẹ̀ tẹ bá ṣàfihàn wọn lọ́run kí nìkan náà òun náà ní àtàkùwà tí a ń pè ní ìtìsáàlù àwọn abẹ́rùmọ́ wọn ṣìnàbù náà yìí tí a ń pè ní ìmọ̀ jurálẹ̀ fún àṣẹ àti ìmọ̀ jìnnà sí tọ́lọ́wọ́ tó ṣe léèwọ̀ kan nínú àwọn salaf ó ní tí wọ́n ń pè ní taqwa òun náà ní ká fi hàn ọlọ́mọ ọba allah subhanahu wa ta'ala binúri min Allah ká sì ń pẹ̀lú ìmọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run kí ni ìmọ́lẹ̀ náà òun náà ní tọ́lọ́run ọba tó fẹ́ ìtọ́lọ́run sọ̀kalẹ̀ fún wa nínú alukurhani àti ìlànà tó fi rán náà ti wa muhammad sallallahu alayhi wa sallam bá a bá ti sin ọlọ́run ọba tó dá pé nta sọ nta ṣe àwọn òye ti tọ́lọ́run sọ tálùkù àní sọ tí súnà nàbí sallallahu alaihi wasallam tó fi rìnlẹ̀ fún wa. jama àyànú sọ̀rọ̀ àfi láyé ìgbà tá a wo ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run la fi ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni a ṣe ìṣe kan àyàfi pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú ìpáyọ̀ ọlọ́run ọlẹ́lẹ́ni tí wọ́n ń pè ní jápọ̀ wa. torí ẹ wọn máa ń dá àti gbà nínú Ramadan láì sí èméjì yóò ti kópa tó pọ̀ lára oníkálukú wa ètò tóbi jù tí ẹ ti máa rí láǹfààní òun náà ní tẹkùbọ̀ mọ́ òun náà ní ìpáyọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ẹ olùpàtà bá tó gba Ramadan nìkan ká tó pé iṣẹ́ báyìí òun ni ni ó àbí báyìí ló ní níṣẹ̀mí wa ibi tá a bá dé yìí náà ìwọ náà mọ̀ ara rẹ̀ wa lóbìnrin wa. ọlọ́mọṣẹ́ àtẹwọ́gbà lọ́wọ́ wa jama mùsùlùmí tòun ti bẹ́ẹ̀ àwọn kankan bẹ́ẹ̀ tó yẹ ká jìnà si nínú àwọn kan tí ma ba iṣẹ́ olóore jẹ kò síṣẹ́ ibi kankan tí ó bàjẹ́ iṣẹ́ ibi kò ní òṣùwọ̀n kankan ọba bó ṣe wulẹ̀ àmọ́ iṣẹ́ olóore bí tá ń gbà yìí bí àwẹ̀ àti gbogbo àwọn ìgbìyànjú wa nínú oṣù Ramadan ọlọ́dún mọ̀ye tẹ́lómi ti ná níbi tá a bá Ramadan délé ní a máa ṣí owó ẹlòmíì millions millions ló ti ná látara wípé ó ṣàfẹ́ sí lọ́run látara wípé ó fẹ́ fi ìlànà ọlọ́run ọba nílẹ̀ látara wípé ó fẹ́ gbàgbà fọlọ́run lórí ọ̀ràn owó tó ní kálukú wa ti ná kò sẹ́ni tí ò náwó bẹ́ẹ̀ ni kódà tó fi máa ọmọ wa kéékèèké tí wọ́n ń bẹ lábẹ́ wa àwọn náà ná tí wọ́n bá ṣe nu owó gbowó lọ́wọ́ wa wọ́n lọ fi ra nǹkan tí wọ́n ṣe nù kò sẹ́ni tí ò ná ká má ti sọ wá bá lé ilé ká bá wo ìletò ìletò ìletò ìletò a máa rí oríṣiríṣi àwọn ìnáwó tí àwọn èèyàn tí wọ́n ná látara ìfún àwọn èèyàn ló jẹjẹ mọ́ṣáláṣí wo lẹ́fẹ̀ẹ́ dé bẹ́ẹ̀ ní rí àpẹẹrẹ wípé àwọn èèyàn wọ́n ń sínú lọ́fẹ̀ẹ́ mọ́ṣáláṣí olè bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ nírí káti ẹ̀mú nílò èkó wa yìí nìkan ká má ti sọ àwọn ìlú mi wọ́n ṣe ń ṣe kókó ni wọ́n ń ṣe rẹ́sì ni wọ́n ń ṣe mọ́ínmọ́ín ni wọ́n fáwọn èèyàn lè gbé dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí náà ń jẹ́ kátó wá wo ètò ètò tí àwọn èèyàn tún gbé dìde ní àwọn iléeṣẹ́ àwọn èèyàn òfin mọ́ nínú ilé nìkan gbogbo iléeṣẹ́ iléeṣẹ́ àdáni ni iléeṣẹ́ ìjọba ni oníkálukú náà ni wọ́n ná ìnáwó ni wọ́n náwó ni wọ́n nára ni wọ́n náúnjẹ ni wọ́n násìkò jama mùsùlùmí nílẹ́jọ́ ti ti wáyé nìkan tó a rí wípé ìgbìyànjú àwọn èèyàn ìgbìyànjú ti lọ àti ná gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run á fi kú fi ṣẹ́bí nípa ọlọ́run ni a ọ̀nà ọlọ́run àti èèyàn ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا ọlọ́run ní àwọn onígbàgbọ́ òdodo máa ń fáwọn èèyàn lóúnjẹ fún èyí tí ìrètí kankan lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n fún lóúnjẹ ju kí ni ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ni ni wọ́n retí ẹ̀san wọn. tọ́tọ́bá wò lọ nìyí á rí i pé oríranà nǹkan ìgbìyànjú lóníkàlùkù wa ti ń ṣe bó ṣe máa náà ni ó mọ kò sẹ́ni tí ò tí ì nígbìyànjú kan tó ti síwájú. a bá ti sọ ìmí ìta sọláàtì tarawí lára ẹ̀ náà lélẹ̀ kí rọmọdánì tó wọlé ẹlòmíì àti kí sọláàtì jùmọ̀ ẹ̀rùn jímà ó dogun fún ó dọ̀rọ̀ fún àmọ́gbà rọmọdánì ti wọlé nìyí kò tí ì fajúmọ̀ kan jẹ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ ìjọsìn tó ní kálukú wa tí à ń ṣe so torí ìdí eléyìí tó fi dájú pé àtúmọ̀ wá rí bẹ́ẹ̀ a tún wá ṣàkíyèsí àwọn nǹkan tí máa ba iṣẹ́ olóore tí máa bàjẹ́ fún ẹ̀dá tí máa bàjẹ́ fún nígbàgbọ́ òdodo nígbà tí ááyà yìí tó sọ̀kalẹ̀ màtọ́lọ́ba Allah subhanahu wa ta'ala tọ́lọ́ sọ̀kalẹ̀ nínú suratul mu'minun láti ááyà 67 dé ááyà 61 tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala nílẹ̀ lẹ́dínà hum min khashiyati rabbihim والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلا أنهم إلى ربهم راجعون أولئك يصارعون في الخيرات وهم لها سابقون بس الله بطك عليه لأنه آية والذين يؤتون ما آتوا والله نريد أن wọn a máa ná nínú tó wọn ọlọ́run bá pèsè fún wọn wọn a máa ná wọn ná owó wọn ná ara wọn ná ẹ̀mí wọn ná àsìkò wọn ná dúkìá gẹ́gẹ́ bó ní kálukú wa ṣe ń gbìyànjú láti gbàtẹ́ lọ́mọdáàlì ti wọlé bí wọn ti máa ná náà nìyí ọkàn wọn a tún máa gbọ̀n rírì wọn yìí ná nínà bí ìbá tiẹ̀ ṣe mí ìmọ̀ òun iná bá wọn. àbẹ́lẹ̀ tí mo ṣe yìí eléyìí ni tó gbá yìí jù ta ló ná tó mi ládùúgbò wa rárá wà kò lówó kò fún wọ́n máa ń bẹ lórí pé gan ṣe yìí gan tó ń tí àwọn yìí ọlọ́run ó tẹ́wọ́ gbà lọ́wọ́ àwọn ọlọ́run ó gbà lọ́wọ́ àwọn àwọn ná àwọn pèsè oúnjẹ àwọn dára láàmú àwọn fìyà di ara àwọn ara láti lè jọ́sìn fún ọlọ́run ìjọlọ́run ó gba ọkàn wọn kì í balẹ̀ lórí ìran ìjọsìn tí wọ́n bá ṣe tòun ti pé wọ́n ṣe ìjọsìn fọ́lọ́ bẹ́ẹ̀ lọ́kàn wọn kì í balẹ̀ lórí ẹ̀. ọlọ́ni annahum ilayhi ila rabbihim raji'un tí ọkàn wọn kì í balẹ̀ wọ́n máa bẹ lórí ìbẹ̀rù wọ́n á sì máa rò pé ah ilé ìdáǹtẹ̀ yìí náà láìpẹ́ ọjọ́ náà nìyí àwọn náà padà jẹ ní àná á kúrò lórílẹ̀ táàdé láti pàdé àti ṣe ìkànnì ìmọ̀ káàkàrà tọ́lọ́wọ́n ọba tó dá wa nígbà tí aya yìí tó sọ̀kalẹ̀ قالت عائشة يا عائشة رضي الله تعالى عنها قم بأندوى محمد صلى الله عليه وسلم قل àbí àwọn tó dájú wípé wọn a máa ṣiṣẹ́ olóore wọn a máa ná wọn a máa gbìyànjú wọn a máa jọ́sùn fọlọ́ síbẹ̀síbẹ̀ náà kọ́ omulẹ̀dẹ́nà yẹsọ wọn ò rí ara wọn jìnà sí ìmúkúmu wọn a tún máa mọ gbogbooro wọn a máa mú paya wọn a máa mú skúṣì wọn a máa mú ọtí wọ́n yẹ sirikún tó ti pé wọ́n ń fi ọlọ́run náà síbẹ̀síbẹ̀ wọn a máa fẹ́ wọ́ wọn a máa mú nǹkan tí èṣe títí wọn ìyẹn ló mú wọn máa bẹ̀rù pé ah ìjọ ọlọ́run ó tẹ́wọ́ gba táwọn ṣe yìí tó ti ẹ̀ṣẹ̀ táwọn tó ń dá níwájú ọlọ́run anábìwá muhammad sallallahu alayhi wa sallam alábìnrin anábì ní kò rí bẹ́ẹ̀ o ìyá bíta sidik ó ní wọ́n mọ abubakar sidik àwọn tọ́lọ̀ ń ròyìn yìí àwọn eléyìí kọ́ o wàlàkín náà mú lẹ́dí ni yẹsùmùn olóhùn náà ni àwọn gbàwẹ̀ gbàwẹ̀ àwọn tí wọ́n máa gbàwẹ̀ fún ọlọ́run jama bá a ti ń kálẹ̀ à ń bẹ nínú àwẹ̀ kọ́nà mọ́ṣẹ́ àgbà lọ́wọ́ wa a ti ń gbà bọ̀ a sì máa gbà lọ náà ni tí ọmọdé àná ó fi kásẹ̀ lẹ̀ kí rọmọdán lè tó dé náà à ń gbìyànjú ẹ̀ ní náfìlà nígbà rọmọdán ni bá tún kásẹ̀ ńlẹ̀ náà nìyí àtúndáwọ̀ náfìlà rẹ̀ àmọ́ nínú oṣù yìí à ń gba àwẹ̀ ọ̀ràn yẹn tá a fi ń jọ́sìn fún ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn ẹni yìí tọ́lọ̀ oróyìn yìí walladhina yu'tuna ma ataw àwọn ẹni tí wọ́n á máa ná nínú tọ́lọ̀ fún wọn wa qulubuhum wajila síbẹ̀síbẹ̀ ìbẹ̀rù bójó ń bẹ lórí ọkàn wọn ọkàn wọn ò balẹ̀ lórí ìjọsìn náà anábìrin làwọn tó láti fún wọn máa gba àwẹ̀ àwọn gba àwẹ̀ gba àwẹ̀ wàlàkí náà hùn oníbàtà náà wọ́n yóò kọ́ ẹ̀ka sọ́dà fún wọ́n yóò sọ lóun àwọn ẹni wọ̀nyí wọn a máa kírun wákàtí márààrún wọn a máa kí náfìlà sí wọ́n yẹ sọ́sọ́ dàkú bẹ́ẹ̀ náà ni wọ́n a máa mú nínú dúkìá wọn wọ́n a máa fi tọrẹ a máa fàrà wọn yàn lọ́wọ́ wọn a fúnyàn lóúnjẹ jẹ wọn a fúnyàn lówó kì í ṣọ̀rọ̀ yàn lé wọn lórí àmọ́ wọ́n rí i gẹ́gẹ́ bí ìlànà wọ́n rí gẹ́gẹ́ bí táwọn lè ṣe láwọn fi rí yọnu ọlọ́run wọn a máa ṣe bẹ́ẹ̀. ó wá ní wàhùn mi ọkọ̀ fún àmọ́ o wọ́n ń bẹ̀rù bójó jama mùsùlùmí níta fẹ́ kó ní wákàtí tají lélẹ́yìí. òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ní wàhùn mi ọkọ̀ fún wọn máa bẹ̀rù ọkàn wọn ò balẹ̀ wọ́n ń kí ìrun wọ́n ń gba àwẹ̀ wọ́n ń tọrẹ wọ́n ń tọrẹ wọ́n ń ṣe gbogbo ìjọsìn àmọ́ síbẹ̀síbẹ̀ wàhùn yàtọ̀ fún wọn a máa bẹ̀rù wọn a máa bẹ lórí ìfòyà alẹ́ ayókò balẹ̀ mi ni wọ́n bóyá lọ́wọ́ tiẹ̀ nígbà táwọn ṣe ibò tiẹ̀ nígbà lọ́wọ́ àwọn ọ̀dọ́ jama mùsùlùmí ọ̀làyíkà lẹ́lẹ́ ní sáré ìrùnà pẹ̀lú fàyọ̀rọ̀ arábì ní àwọn torí ẹ̀ eléyìí jẹ́ ẹ̀kọ́ fún wa láti mọ̀ mọ̀ yìí ibi tá a bá dé lónìí jẹ̀mọ́ èyí tó kù àní jẹ́ kí a tún tẹ̀ra wa sákìyèsí bóò láti ṣe mójútó ká tún ṣe dun tá à ń ṣe bò tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. tó bá yẹ pé sixty percent òun ni wọ́n bá ń tí òfin ṣiṣẹ́ dáadáa ó tún wá lékù torí ibi tá a bá dé yìí sọlọ́run ó gbà bí ò ní gbà kò sẹ́ni tó ń sọ àwọn olùkọ́ sọlọ́run kó gbalì a tún bẹ ọlọ́run ọba tí ní ìwọ ọlọ́run dákun mọ́ṣẹ́ àgbà lọ́wọ́ mi yẹn làwọn ànábì ọlọ́run bọ́lọ́run bá pa wọ́n láṣẹ kí wọ́n ṣe nǹkan wọn ò ní ṣe tán níwọ̀ ọlọ́run tó ní kí n ṣe mo ti ṣe o tó samílẹ̀sán tó níwà àpẹni rárá wọ́n tún fi àdúrà gbé lẹ́sẹ̀ wọ́n fi àdúrà tìlì àpẹẹrẹ lànàbí wa ibrahim aleyhi salatu wa salam nígbà tó ọlọ́run pa láṣẹ kó kọ́ kàábà ó kọ́ olúwa wa dákun wa bẹ̀ ọ́ dákun eléyìí tó ní tá a ṣe yìí dákun bá lọ́wọ́ wa torí ẹ̀ ó ní mùsùlùmí là fi jọra wa lójú pé àá ibi tá a gbà wẹ̀ délé ni ẹnu wa ti dẹnu àṣẹ kò sí nǹkan náà máa nà bá bẹ lọ́hùn ọlọ́run ó gbà lọ́wọ́ wa ibi tá a gbà wẹ̀ délé ni ibi tá a kírun délé ni ibi tá a jọ́sìn fọ́lọ́ ní iye tí mo ti ná nígbà tí rọ̀mọ̀dá ti bẹ̀rẹ̀ iye tí bá ní kí n máa ṣí à gbogbo ẹgbẹ́ nu rẹ́kọ̀dù ẹlòmíì ó mọ gba ìtàn jẹ nígbà rọ̀bọ̀dá ni ti dé ní òdì ní exercise book a ní àyè kan fún àwẹ̀ a ní àyè kan fún ìlú a ní àyè kan fún ọrẹ a ní àyè kan fún tẹ̀síìrù ìmọ̀ ọ̀bọ aláìní wọ́n pèsè jíjẹ mímu fún aláwẹ̀ a ní àyè fún tó bá tó bá ṣe tó bá tìlù yóò máa kẹ tàràwí yóò máa kẹ ó máa kì í ṣe oore rẹ pé òkè mo ṣe láti jẹ òkè at least nínú hundred ìdílé ti ẹ̀ ti gbìyànjú gbogbo ninety eight ní àbágbá ninety eight nílé ìwé jama sókè ní àbúkásù gbogbo ilé ìjàmá eré mọdé ni eré mọdé ni a ṣe kò tí ì tọ́ka kọ́lọ̀ ń gbà torí ẹ̀ òun la gbìyànjú láti rí ara wa lẹ̀ ká jẹ́ kí wa kó tún pọ̀ sí i ká má jẹ́ kí n ta ti ṣe sẹ́yìn kó jọ wá lójú mélòó ni wá kí la ṣe níjọsìn tí gbogbo ayé mọ́ kò lékún ẹ bá a ti kọ̀ tábàlà ní sin ọlọ́run náà ní ìjàmbá kò dí ọlọ́run agbára rẹ kò dínkù tó bá sin ti fún ara rẹ̀ ni ni tó bá gba àwẹ̀ ó tó bá pẹran ara ni kírun ara ni ìwọ náà ló ní ìwọ náà ló ní èrè ìwọ náà ló ládàá sókè ló ara wa lójú bá ti ṣe ìjọsìn á máa wò pé o oh, kò sẹ́ni tó ṣerú tí mo ṣe yìí torí ìdí eléyìí àwọn sọ̀hábà ridwanullahi alayhim pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn pẹ̀lú gbogbo ìdààmú wọn Abu Darda ilẹ̀ kan nínú àwọn àwọn tàbíì wọ́n pè ní Abdullahi ibn Abi Mulaika ó ní adaratu salatina min ashabi nabiyyi sallallahu alayhi wa sallam ó ní tí ò dín ní ọgbọ̀n àwọn sàábẹ́ lòún bá láyé tábì yìí lẹ́yìn yìí àwọn tó wá lẹ́yìn lẹ́yìn àwọn sọ̀hábà ni ó lẹ́yìn tí ò dé ní ọgbọ̀n ní ó ń ka àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam òun lòún bá láyé kó ló mu yẹ fáfún ní fáfún aláàlọ́sìhì ìkọ̀ọ̀kan nínú wọn wọ́n máa ń páyà níta ń pè ní nifaq kí náà ń pè bẹ́ẹ̀ òun náà ni ká fi ojú méjì sí lọ́hùn ká fi àníyàn méjì sí lọ́hùn ká sí lọ́hùn pẹ̀lú pé sí lọ́hùn lára níta wa à ń gbà wẹ̀ nínú wa àgbà wẹ̀ níta wa à ń kírun nínú wa à kírun níta wa à ń náwó àmọ́ nínú wa jẹ̀mọ́ ànánáwó yẹn nìyí láti lè fi wájọ ní ọlọ́run ìyẹn ni pé yẹn fi ojú méjì sí láwọn ọba nìyẹn ó ń yọ ọmọ aráyé à ń yọ wọn nínú à ń dùn wọn nínú afẹ́kàn yìn wá afẹ́kàn kí wá afẹ́kàn ṣe sára wa bẹ́ẹ̀ ni ó dàbí ẹni pàǹsí lọ́hùn bí yàrá rí wa náà bá ń kí àwọn lẹ́nu ń kírun àfẹ́ tó ń kírun kò kí fún ó kí láti lè fi wá ìyọ́nú àwọn èèyàn ni torí àwọn sọ̀hábà wọn a fáyà káwọn kó sínú irú àbá ti gbogbo ìgbìyànjú wọn alábì ló mọ̀ rí wọn alábì ló mọ̀ kọ́ wọn alábì ló mọ̀ tó ti pò tọ́lọ́wọ́n ọba tó pé àwọn sàádé sí tẹ́nì kan ò ní wà lùjẹ́ náà síwájú síwájú wọn àfi àwọn ànábì ọlọ́run àwọn sàábà nọ́mbà wà nígbà àwọn ànábì ọlọ́run bá ti wọlé tán síbẹ̀síbẹ̀ wọn a máa páyà káwọn máa kó sínú kárí ni wọn a máa páyà lórí ìjọsìn tí wọ́n ń ṣe fọ́lọ́wọ́n ọba torí di eléyìí jẹ̀mọ́ mùsùlùmí eléyìí dọ́wọ́ oníkálukú wa ká farabalẹ̀ ká lékún ìjọsìn ká má jọ ara wa lójú á tún máa bẹ ọlọ́run ọba ní gbogbo àwọn tá a bá fẹ́ ṣe èyí tá a bá rí pa lè ṣe ń kọ̀kọ̀ ẹ̀dá ṣe ń kọ̀kọ̀ èyí tá a bá rí pé kò gba kọ̀kọ̀ gbangba ni aká ṣe ń gbangba ká sì gbé ọlọ́run ọba ti méjèèjì. ìrun ni ààwẹ̀ ni náfìlà ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kódà bí ọba rí pé tóun máa ń kírun tàràwí nìyí ó lè mọ mọ́ òun mọ rò bá kan pé òun ṣe ìjọsìn tó bá ní wàá máa da kí ń lé fúnra rẹ̀ nìyí kò pọ̀ jù nílẹ̀ ìsìlámù tó jẹ́ ipá rí ẹyípa ìyapẹ́ nílànà àwọn àfá sí pé ìrun tàràwì táà máa ń kí jàmá mọ́ṣáláṣí ǹjẹ́ ṣé súnà ní káwákí ní àti káàkiri ilé àdìmọ́ malik rahimahullahu ta'ala òfin náà tiẹ̀ ní pé kéèyàn dáa kiri tó bá bá kí mọ́ṣáláṣí olóore á tún gba lára jàmá àmọ́ tá a bá da kí náà nìyí kò sáburú mẹ́ torí ẹ̀ kókó ẹ má jà á ní ìfọ̀kànbalẹ̀ pé a ilé tí mo ti wá ṣe yìí náà at least nínú àjẹ́ náà tó ní ọgbà ẹnu ilẹ̀kùn mẹ́jọ tí màá lè gba mẹ́fà wọlé mẹ́ta ilé gba márùn-ún wọlé ká ló sọ fún ẹ pọ́lọ́ ti gbà lọ́wọ́ rẹ̀ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kó tẹ́wọ́ gba ìjọsìn wa lọ́wọ́ wa ẹjẹ́ àdínà sí kárí mi ẹjẹ́ àdínà sí kágbọ́ni ẹjẹ́ àdínà sí ìṣe fáàrí pẹ̀lú ìjọsìn ẹjẹ́ àdínà sí pẹ̀lú ìṣe fáàrí pẹ̀lú òǹkà ìjọsìn ẹja jìnnà sí pẹ̀lú ìṣefáàrí pẹ̀lú iye pẹ̀lú ọ̀pọ̀ gbogbo eléyìí ẹ kò jọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lójú ìtọ́lọ́run bá fẹ́ tí máa jọ ọlọ́run lójú lára ẹ̀dá òun náà ni al-ikhlas ká ṣe nítorí ìtọ́lọ́run ó kéré ni ó pọ̀ ni ká ṣe nítorí ìtọ́lọ́run tọ́lọ́run tó béèrè lọ́wọ́ wa nìyẹn ọlọ́run innama yataqabbalu Allahu minhu al-muttaqin ọlọ́run láwọn tó wọ́n gba iṣẹ́ lọ́wọ́ wọn òun náà ni àwọn tí wọ́n páyọ̀ òun ọlọ́wọ́n bá àbí الله سبحانه وتعالى ta'ala kó gba ìjọsìn الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ربكم الله وبا إكي الله والله الله كما بيقولوا وصحابه إن شاء الله salatu ọlọ́run kúmọ́ bẹ́ẹ̀ pẹ̀lú anabi wa muhammad sallallahu alayhi wa sallam jama musulumi tí àwọn àfáà súnà máa sọ fún wa lọ́pọ̀lọpọ̀ kí a ka ẹ̀kọ́ kún ká ka ìmọ̀ kún fún àǹfààní ara wa ní pàápàá jùlọ kí kìtìnà tó dé ní àbá ka ìmọ̀ kún kí kìtìnà tó dé nígbà fìtìnà bá wọlé fìtìnà ò ní gbé ni lọ àdánwò ò ní gbé ni lọ àmọ́ tá a bá ka ìmọ̀ kún tí fìtínà tó dé nígbà fìtínà bá dé yóò gbé ni lọ a fi máa ń sọ fún wa nílẹ̀ Yorùbá wọn níyẹn máa ń pọn mílẹ̀ tó ń gbé ni tá a bá pọn mílẹ̀ nígbà tó ń gbé ò tí ì dé nígbà òǹgbẹ bá dé kò ná wa ní nǹkan kan tá a tá a mu lábàárẹ̀ ń àmọ́ tí Yorùbá pọn mílẹ̀ tó ń gbé jẹ̀ nígbà tí òǹgbẹ bá dé ó ṣeé ṣe tí òǹgbẹ ni kó fa sábàbí ìparun ẹni eléyìí ni pàtàkì ìmọ̀ nínú islam torí ẹ̀ táwọn afáà súnà máa ń ṣàlàyé fún wa tó ń gbà wá lójú kòkòrò tí wọ́n ń ṣe wá ní ojú ọ̀yìn láti máa kópa níbi àwọn àyè ìjókòó tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn fún àǹfààní ara rẹ̀ kẹ́sìn rẹ̀ kó lè ba lè rí ìdáàbòbò ni torí pé ẹ̀ǹdàlì fìtẹ́n tádàmù bá dé àmàmà man huwa ala al-haq yóò máa hàn ẹni tó ń bẹ lórí òdodo àti ẹni tí kò sí lórí òdodo jàmá mùsùlùmí tí a bá wo tó ń lọ láyé lẹ́dí a rí i pé kò pamọ́ tó ní kálukú ayé ìjọba bíyàn bá ní rédíò tó ní wéèvù kò lè mọ tó ń lọ lẹ́yìn nàìjíríà lè mọ tó ń lọ lẹ́yìn kó mọ gbọ́ fm kó mọ gbọ́ rédíò lagos rédíò ìbàdàn àmọ́ nísìnyí gbogbo wa nísìnyí la mọ tó ń lọ látara tó ní kálukú wa tá a gbé dání ìkẹ́ ọlọ́run náà ni òun náà ni fóònù àmọ́ gbọ́ ìlú amẹ́ríkà àti ìlú israel wọ́n pawọ́pọ̀ láti jagun láti gbógun ti ìlú kan tí wọ́n pè ní ìlú iran ìlú iran náà nìyí ó ń dé sí padà fún wọn wọ́n dájú kọra wọn jẹ̀bá mùsùlùmí ìhàwó ni wọ́n kọ sí láì sí èmi ni kò sẹ́ni tó ní àgbẹ̀kọ sí ní gbogbo wa kò sí bẹ́ẹ̀ ni. kápẹ́ńtà oníyà tó kọ sí ẹ́ ìyá aláta oní tó ń sọ ń pẹ́ everybody kò lẹ́ni tó sọ̀rọ̀ yóò ló ń jẹ everybody náà ló ń sọ̀rọ̀ kò sẹ́ni tí kì í sẹ́ni tí ó sọ̀rọ̀ kódà fóònù a mọ nǹkan tó yẹ ká sọ nígbà tí fìtínà bá ṣẹlẹ̀ ibi tọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tá a ti mẹ́ẹ̀ ní àtàn nílẹ̀ dòǹgbẹ jẹ̀mọ́ òǹgbẹ wa ń gbẹ wá nísìnyí ẹ́ ọ̀wá tí tí ò lè fẹ́ mu nínú mímu bẹ́ẹ̀ tí gbogbo kódà òkú gbẹ mọ gbẹ̀yàn òǹgbẹ òjáde mọ gbẹ̀yàn kí ẹ máa mu ásíìdì kí ẹ máa mu kẹ́míkà àpẹẹrẹ tó jọ nìyẹn ní ṣókí ọ̀rọ̀ náà ni wípé àlọ́pọ̀lọpọ̀ gbà òun làwọn àfáà ti ṣàlàyé fún wa wọ́n dẹ́ ká mọ ipò tí àwọn tí wọ́n ń pè ní Israeli àti aburú wọn àdánwò wọn lórí umma Islam àdánwò wọn ìlú tó ń pè nílùú Israel àwọn àfáà ti sọ lọ́pọ̀lọpọ̀ wọ́n ti ṣàlàyé fún wa láàyè wá àti wọn gbangba ní orí múmbàrí ni wọ́n ti sọ fún wa ìlú Israel ìlú ìlú aburú ńlá ni bẹ́ẹ̀ ni Ọlọ́run ló mọ iye àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ tí wọ́n ti pa Ọlọ́run ló mọ iye àwọn obìnrin tí wọ́n ti tẹ̀mí ọlọ́run ló mọ iye mọ̀lẹ́bí tí wọ́n ti skẹ́tà ọmọ náà rí wọn ẹlẹ́lòmíì mọ́ bàbá nìkan ló ṣẹ́kù tí wọ́n pa nílùú Palestine láì sí iyèméjì ìpanni ìgbógun tiẹ̀ nìyí ó ti ń bẹ̀rẹ̀ láti 1948 ní dàsìkò yìí kò pamọ́ tó ní kálukú wa bẹ́ẹ̀ náà ní dábàá wo ìlú Amẹ́ríkà Amẹ́ríkà ò pamọ́ sí gbogbo èèyàn lára àwọn alágbára ilé ayé òun náà ìlú Amẹ́ríkà jama mùsùlùmí ìlù tán bá lù ní ìlú Ísírẹ́lì kẹ bá rí Ísírẹ́lì tó ń jó kẹ mọ̀ mọ̀ pé Amẹ́ríkà ló ń lùlù òun ló ń kún ìlú Ísírẹ́lì lọ́wọ́ ló ń fún ní gbogbo agbára tó dáwọn náà rí pé Ísírẹ́lì yẹn nìyí àwọn dandan àwọn nílì ni gbogbo àwọn táwọn Yẹhudi wà láyé lé wọn gbà pé ìlú àwọn ilé àbọ̀sí ilé àbọ̀sí ilé àwọn nìyẹn torí ẹ àwọn náà ń fún ìlú Ísírẹ́lì lágbára wọn fún wọn lókun láti lè máa kó ìlera báwọn mùsùlùmí Palestine láì tilẹ̀ méjì tipẹ́tipẹ́ nù kẹwàárí ìlú Iran ìlú Iran ọ̀rọ̀ Israẹli ò pamọ́ Yẹ̀wúdí ọ̀rọ̀ wọn ò pamọ́ fún wa Nasara ọ̀rọ̀ wọn ò pamọ́ fún wa ẹwàárí ìlú Iran ibi tí àṣírí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti wá ń túlé ní ọ̀nà nìyẹn ìlú Islam ìlú Iran ìlú Islam ni Islamic country ni kí ló fi wọ́n alọ́pọ̀ ẹ̀bẹ̀ inú gbolo ti ta á wípé ìlú Iran Islamic country ni àbí pé kí wọ́n pe àwọn ní Islamic country àbí torí pé wọ́n ní lógò lógò bíi aláwù tó bá fẹ́ kágan wọ́gán àti kágan wàhálà ni ṣé lu yẹn nìyí ògbà pẹ̀lú ìsìlámù ni ìlú ìran nìyí jama mùsùlùmí ìran ní láti 1979 bí àsìkò yìí kìí ṣe ìran tó wà before 1979 kìí ṣe bẹ́ẹ̀ before 1979 títí di 1979 àwọn mùsùlùmí gbẹ ni àmàrà àwọn alùsùnà nínú wọn àmàrà àwọn mùsùlùmí tá a máa ń pè lọ́lọ́bẹ̀ yọ àṣàrà àwọn mùsùlùmí náà nìyí táwọn ẹ̀tọ́ nìkan ṣe nílùú nígbà náà ṣùgbọ́n láti nineteen seventy nine di àsìkò yìí o lè rí mùsùlùmí kan tó nìkan ṣe tó bà nínú ìlú yẹn àtàfà àtọmọdé kò sí. gbogbo àwọn tó jáwọn àfa gidi tí wọ́n mọ sọ̀rọ̀ òdodo tí wọ́n mọ sọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n mọ sọ alukurani tó nílé kurani tó nǹkan lé tó ń bẹ nílé rẹ tó nǹkan tá a gbàgbọ́ kurani yẹn nìyí òun kọ́ ni tó jẹ́ kùránì ìgbàgbọ́ fún àwọn aráàlú Iran táwọn pè ní àwọn ìjọba Iran torí ẹ̀ nígbà tí wọ́n gbàjọba ní 1979 ẹni tó lìdí ìgbàjọba ẹni náà pè ní Khomeini Khomeini náà pè òun gbé ètò wa ètò tiẹ̀ ó náà ní wípé wọ́n pè ní wìláyàtúlì fàkì wìláyàtúlì fàkì òun ni wípé a fẹ́ gbé ìjọba àwa ṣíyà tá a burú a fẹ́ gbé ìjọba ń kalẹ̀ jẹ̀mọ́ ṣẹ̀rí aburú àwọn eléyìí ó ju aburú àwọn Ísírẹ́lì lọ àmọ́ kò hàn àfẹn tó bá lójú inú tó mọ òye tó mọ ìtàn ni ó mọ̀ ní ìlú Yemen nílùú Yemen ìlú Yemen yìí kan náà ni àwọn yìí náà ló sponsor àwọn ṣíà ìlú Yemen láti máa pa àwọn mùsùlùmí nílùú Yemen pípa yìí pọ̀ débi pé wọ́n lé ọba ìlú gan president Yemen wọ́n lè kúrò wọ́n fẹ́ pa ó sá kúrò sá lọ Saudi Arabia yìí débi pé ìjọba Saudi ìjọba Emirates wọ́n láti pe àwọn ìlú Islam pé ah, a a gbọ́dọ̀ mọ̀ wòran o Iran ló ń fún àwọn tán pè ní wúsí ló ń kó nǹkan ọjọ́ nǹkan ogun fún wọn kán mọ̀ pa àwọn mùsùlùmí tó bá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ a gbọ́dọ̀ gbà tí wọ́n gba ìlú yìí. jẹ̀mọ́ gbogbo eléyìí ṣẹlẹ̀ gbogbo àwọn ìwé ìròyìn tẹ̀ ń kàn ò ní gbélé ìkànnù ṣẹwárí ìlú Syria ìlú Syria Syria ẹni tí àwọn mùsùlùmí tí wọ́n pa ń bẹ̀ kò fẹ́ ló ń kà iye àwọn mùsùlùmí tí wọ́n pa nílùú síríà ó dun tí israẹli pa nílùú palestine lọ lọ wádìí dáadáa láwọn ọmọ láwọn obìnrin láwọn oníjàmbò bíi ti tiẹ̀ àìmọye tí wọ́n pa níjọ́ jímọ̀ báyìí tí wọ́n wá kírun jímọ̀ tí àwọn iran yìí tí wọ́n ń kó àwọn nǹkan jagun fún àwọn nàìjíríà nàìjíríà bàbá kan náà ìyá kan náà ló pa wọn papọ̀ mọ́ra wọn pẹ̀lú àwọn iran yìí iran náà tún iran ni àwọn ṣíà iran ẹ̀mọ́ bó ṣe wá lọ káàkiri nìyẹn o wọ́n náà ti ẹ̀ wo wọ́n náà ti lu kẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ ẹ wo nísìnyí ẹ wo nígbà tí Israel àti Amẹ́ríkà pawọ́pọ̀ láti mọ ọbẹ̀ ẹja ṣùgbọ́n wọn náà kó mọ bá wọn jà ni èwo ló kan ìmọ̀ wa bọ́ǹbù yẹ pọ̀ tù Dubai Dubai ni fọ́tọ̀rù ni kíndọ́tìpé Bahrain ni gbogbo àwọn ìlú ìlẹ́yìn Saudi nìkan àwọn gulf countries wọ́n jẹ́ mẹ́fà márùn nínú wọn gbogbo airport wọn ti ṣọ́ọ̀tì dáhùn ẹnìkan ò lè jáde nílùú kí ló fà á Iran yìí kàkà kó máa bọ́ǹbù Israẹli máa bọ́ǹbù Amẹ́ríkà gbogbo ṣe ń bọ́ǹbù Israẹli kò bọ́ǹbù àwẹ kò lè bọ́ǹbù Amẹ́ríkà nítorí kò máa bọ́ǹbù àwọn ìlú Ìsìlámù káàkiri jama tó ń kù kó máa bọ́ǹbù ìlú Ìsìlámù káàkiri ẹ dákun tó jọra wọn bẹ́ẹ̀ ibi tẹ́ẹ̀tì máa mọ̀ nìyẹn bẹ́ẹ̀ sì ni àwọn ìlú Ìsìlámù yìí wọn ò gbà k'Amẹ́ríkà kó lo àyè wọn láti lè bá ìlú láti lè máa dùn sí ìlú Iran jama mùsùlùmí tẹ́lá burú àwọn eléyìí ó dùn táwọn eléyìí lọ àwọn eléyìí wọ́n fẹ́ gba mọ́kà wọ́n fẹ́ gba kàábà ni àìmọye ìgbà náà ti ń ju bọ́ọ̀bù sí kàábà wọ́n fẹ́ wó wọ́n fẹ́ bọ́ọ̀bù ẹ̀ tó bọ́ọ̀bù mọ́kà tó bọ́ọ̀bù mọ̀dínà gbogbo gba àwọn ṣe máa ń ṣe nìyẹn láti ìlú ìlú ìlú yemen àbí láti ìlú ìran wọn gbogbo eléyìí ló wà nínú tó ń kálukú àwọn onímọ̀ àwọn afáàsùn náà tí wọ́n mọ̀ ìyẹn ni tí ò yọpọlọpọ̀ wa káàmọ̀ wípé ah, amẹ́ríkà ní wàhálà tí wọ́n pọ̀ amẹ́ríkà ní wàhálà lóòótọ́ láì sí ìlérí àmọ́ alákòóso làwọn méjèèjì alábòsí mọ́tò sẹ́yìn ẹnìkankan nínú nínú wọn táàbà àwọn òpin ta ni ó yẹ kí wọn kọ́ fi mú ẹ̀gbọ́lẹ̀ jù ta ni aburú tiẹ̀ ó léwu fún mọ́ ìsìláàmù jù àwọn ìran nìyí ni o jẹmọ́ àwọn ìran nìyí ni o torí pé tiwọn nìyí ó burú ju tàwọn eléyìí lọ jẹmọ́ mùsùlùmí torí náà ẹ̀jẹ̀ àmọ́ táàmù fẹnu sọ bí nǹkan bá ń ṣẹlẹ̀ tó bá mọ bó ṣe ń lọ ó bí àwọn àfa bá a ṣe máa bí àwọn àfa ẹ̀dá fún ẹni tó sùn lọ́sàn-án àwẹ̀ nígbà tó bá jí ó bá rí pé omi ara omi òun damira òun ti dàtọ̀ sára ẹ̀rọ àkùnso lára àbí kí ni nǹkan tí ó ti kó ti máa ń bi wọ́n láà máa ń bi wọ́n nípa ìrun nípa àwẹ̀ nípa àlùwàlá ìyá máa ń bèèrè fẹ́ dákun sáà ní tó ṣẹlẹ̀ láyé níbi ogun báyìí báyìí dákun kí ló yẹ ká mọ̀ nípa ẹ̀ ìyá máa ń bèèrè ni wà á béèrè ní tó bá béèrè ó sọ̀sọ̀kúsọ̀ ó wù ní kú wì níjẹ́ ẹ̀kọ́ gbàgbọ́ ó gbàgbọ́ àti bẹ́ẹ̀ lọ jẹ̀mọ́ àwẹ̀ tán lè bàjẹ́ àwẹ̀ tán gbàgbọ́ lè bàjẹ́ lọ́nà fi ní ká ṣẹ́nu wa ká má sọ ní tá a mọ̀ nípẹ́ nítorí bá ti mọ̀ ń pẹ́ wàá dákẹ́ wàá béèrè lọ́wọ́ àwọn onímọ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbáyé fún oníkàlùkù wa kọ́nà kó gba ìjọsìn wa ètò kù nínú oṣù Ramadan abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́nà kó dẹ́ ẹ̀mí wa tí ká ṣe lọ́rọ̀ wọn bá fẹ́ tó lọ́nu sí nínú oṣù náà kó sì gbà lọ́wọ́ wa káwá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún náà láyé lọ́pọ̀lọpọ̀ Ramadan kó bá wa láyé kó bá wa láyé wa ètò ìṣẹ̀lẹ̀ yìí jàmá mùsùlùmí aláìsí méjì lọ́nà kan àbí ìkejì yóò kó ìpalára bá àwọn èèyàn láyé abẹ́lọ́run kọ́lọ̀ bá wa yìí tí ó lórí ní kọ́lọ̀ bá wa mú jáde níbi ogun wọn yìí kò dé pé ṣe bá ní kan máa jà wọ́n ti ń jà ṣe bá ní kan dáwọ́ dúró ẹ̀rẹ̀ ẹ̀ alágbára rẹ̀ nígbà máa bẹ̀ lọ́run òun náà ni pé ní tí ó lóore fún mùsùlùmí lẹ́yọ kọ̀ọ̀kan ní tí ó lóore fún mọ́ ìsìláàmù gbogbo bí kíbi tí mùsùlùmí bá wà ní tí ó lóore fún wa òun náà ni kọ́lọ̀ fún mú jáde níbẹ̀ على لا إله إلا الله وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم أقيموا الصلاة